bá láyé dààmú dààmú tí mo lè dààmú onílé mo lè dààmú ọmọ àlejò. ojú ogun yá èrò tí ń bẹ lọ́nà ẹ̀ yàgò. alọ́bẹ̀ ń lé mọ́ nínú ẹ bá lórí òkun ẹ bẹ̀rù ọ̀bẹ èmi mo wí bẹ́ẹ̀. mo gbé mo kú mo dáhùn. ìdádìrí o ajá tí ń jámọ lẹ́yìn ẹkùn ẹkùn tí ń jámọ lẹ́yìn erin àjọ kan mi ò so. tí n bá parọ́. kó tó òun bá lè pinlẹ̀ tí ó pa. yóò sì máa sáré lọ báyìí. bá kábíyèsí ti béèrè gbogbo yín láàfin kí n sọ ni ìrìn àrèdè lọ wọn ti darú ẹ̀yìn inú ojú. oko ṣàngó tó ń sọ yìí òun lè bá jẹ́ ká kọ́kọ́ mú gbọ́ o. làwa ni ó bara rẹ̀ lẹ̀ tí yóò rè mú oko ṣàngó. bàbá mo ṣetán láti lọ mú oko ṣàngó wá. késekése la rí kàṣàkàṣà ń bọ̀ lọ́nà bàbá kẹ́sẹkẹ́sẹ. ẹ bá ń sọ fún kábíyèsí pé àìkú ní kẹrin ló wà fún kábíyèsí náà. ìwọ aláwo tó o fẹ́ mọ́jọ́ wí mi kí ìwí fún ọgbà ọlọ́dún bẹ́ẹ̀ nu oníṣègùn tó fẹ́ tọpasẹ̀ oòrùn ìwọ́dà ọlọ́sẹ̀ pẹ̀tẹ̀. ẹyin ni mò ń kì í. ẹ agbọ́ ọdẹ àgọ. èmi rẹ ni ó délé ilé kọkọ ń gbé ìgbàgbé. ní túlẹ̀ bàbá sọ̀rọ̀ wa nù túbú lọ́mọ wọn kù sí. bẹ́ẹ̀ bá túlẹ̀ òkú ọ̀pọ̀.